fàmán lámúyá jíde adíyán ẹni tí ọba bá wá rí ẹran ọrẹ pa tí ò rí ẹran ọrẹ pa ó sì ti ṣe tàmátù ó ti ṣe umura nínú oṣù iṣẹ́ hajj ó wá ní owó tí ó fi gba ẹran nǹkan míì tó fi rọ́pò ẹ̀ nìyí. faliyesum salasata ayami filhaj tẹ bá ti nínú iṣẹ́ hajj tẹǹsì yẹn ọ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta wasabua ìdàrọjàha ìlà àhàlì ó sì gba méje àwẹ̀ ọjọ́ méje tó bá ti padà dé ilé tó bá ti rí owó ẹran tó pa ó fẹ́ lọ sí mọ́kà lẹ́ẹ̀mejì kọ́kọ́ lọ ṣe úmúrà kó tó wá ṣe hajj ọ̀pá akọ̀ ìwọ náà wo iye shortcut tó ṣe yẹn tó bá fẹ́ lọ by plane kan mọ iye owó tó máa jẹ́ tó bá fẹ́ bá plane lọ ọmọ iye owó tí ó jẹ́ so nígbà tí ẹ̀sìn wa ṣe rúkúsọ̀ fún ọ pé ọ̀dà ṣe umura àti ájì papọ̀ ẹnu pé kó o pa ẹran kó o pa ẹran kan fọlọ ok tó a bá lè fún plane lówó ó sá lè fún àwọn èèyàn tó wá ṣe hajj ó lè fún wọn ní ẹran jẹ lórí pé ọ̀pá omura àti hajj papọ̀ ọ̀tún wá ní owó ẹran lọ́wọ́ ọ̀tún ní owó ẹran òní lọ́wọ́ ọ̀dà òǹtọ́kàn bẹ́ẹ̀ ni pé ọ gbàwẹ̀ ní maka tọba bá ti wá dé sí nàìjíríà padà ọ wá gba ààwẹ̀ méje ó ti yé. na hìnà kọ́dìmọ̀ maka anabi sallallahu alayhi wa salam lọ́gá wọ maka ó ṣe tàwáàfù ó ṣe tàwáàfù nígbà tó wọ maka. wàsálàmà rúkùnà ó sì fọwọ́ kan orígun aswad awala ṣẹ́yìn ní nǹkan àkọ́kọ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ tàwáàfù rẹ̀ ní anti-clockwise. tó mahaba falata àti wáàfin lẹ́yìn náà ó kọ́ sẹ̀sẹ̀ mẹ́ta àkọ́kọ́ wàmáṣá àríbà. orin fún mẹ́rin tó kù. fàrọ́kà hìnà kọ́dọ̀ tọ̀wá fáhu bilibait bó sì ṣe parí tàwáàfù rẹ̀ méjèèje yẹn ó lọ ó ṣe náfìlà indali makom rọ̀kà àtẹ́yìnì ó ṣe náfìlà rákà méjì níbi Ibrahim tí kò bá sí ìdí fúnfún ibi mọ̀kọ́mù Ibrahim ibẹ̀ ló ti ṣe náfìlà tí ìdí funfun bá wà tó ọ̀rọ̀ àyè débẹ̀ ṣe níbi tó bá ti rí ní gbogbo àyíká Kaaba nínú Kaaba fún masalama lẹ́yìn náà ó sálámà fansọ́rọ̀fà ó sì lọ fàáta asọ́fà ó sì lọ síbi òkè sọ̀fà ó lọ síbi òkè sọ̀fà fàtọ́fà bíi sọ́fà wàlímáríwá sábòata àti wáàfin. ó tún ó tún rọ kiri ká sọ̀fà àti máríwá ní ẹ̀ẹ̀méje ní ẹ̀ẹ̀méje àlọ ení àbọ̀ èjì àlọ ẹ̀ta àbọ̀ ẹ̀rin àlọ àrún àbọ̀ ẹ̀fà àlọ èje so ọ̀hún ló parí ẹ̀ thumma lam yahlil min shay'in haruma minhu lẹ́yìn náà ànábì ò túra lẹ̀ bó ṣe ṣe umura yẹn kò túra lẹ̀ rárá nínú nǹkan tí ó di èèwọ̀ fún láti ṣe kò túra lẹ̀ láti máa ṣe nǹkan náà until ìgbà tí ó parí ájì rẹ̀ wà náhàrọ̀ hadiyahu yọmọ náhàrọ̀ tó sì pa ẹran ọdún rẹ ẹran ọrẹ rẹ ní ọjọ́ ìgúnra. wà àfáàdọ́ ó tún darí wá sí Mẹ́kà padà láti wá ṣe tàwáàfù ìdágbére. ok fàtọ́fà bèlìbẹ́ìtì ó sì ó sì tún rìn yípo kàábà fọ́nmà hàlá mìkú lìṣẹ̀yìn hàrùmàmínú lẹ́yìn náà ó wá túra rẹ̀ gbogbo nǹkan tó déwọ̀ fún ó sì di ẹ̀tọ́ fún un bánàbí sì ṣe bó ṣe ṣe umura àti hajj nìyẹn okay وفعل مثل ما فعل رسول الله صلى الله عليه وسلم من ahada وساق saqa li hadiya minan nas. àwọn tí wọ́n ṣe eh, wa fa'ala mithla ma fa'ala. nínú àwọn ènìyàn nínú àwọn ènìyàn àwọn kan náà ṣe ohun tánàbì ṣe àwọn tó ṣe é dànẹ́bì ṣe ṣe yìí àwọn ni mani ahada wasaakọ̀lì hadiya mani ahada wasaakọ̀lì hadiya gbogbo ẹni tó ti mú ẹran ọrẹ lọ́wọ́ láti bí ó ti gbé wúrù mi tó o bá ti lè mú ẹran lọ́wọ́ pẹ́rẹ́ báyìí tó ibi tó ti gbé wúrù mi o ti rẹ̀ ẹran bẹ̀ torí o lè rí àwọn ẹlẹ́ran tí wọ́n mọ̀ tẹ̀ran bẹ̀ o lè bá wọn bẹ̀ tọ́ ọ bá fi lè ra ẹran ọ̀rẹ́ ń bẹ̀ yẹn pẹ́rẹ́ tó gbé wù mí ò ní túra lẹ̀ títí tẹ́ parí hajj tọ́ bá ti lè ra ẹran lẹ́yìn bí o ti gbé wù mí ọba àgbé tiẹ̀ ní lúlò ilẹ̀ ifá ọba àgbé ní yà lámúlámù ọba àgbé ní júfà tọ́ bá ti lè ra ẹran níbi tó ti gbé wù mí tó mú ẹran ẹ lọ́wọ́ tó ṣe bí ayé bá ṣe máa ń ṣe nàìjíríà tá a bá fẹ́ ẹran ọdún tọ́ka sí wípé. ọ lọ ọ sọ pé o fẹ́ lọ rẹran rẹ fún ara rẹ tọ́ lọ rà ní ọjọ́ àbí ní mọ́níyà tọ́ mọ́ fa nǹkan ẹ̀ bọ̀ tọ́ bá ẹ̀fẹ̀ ẹran wọ mọ́kà ò ní túra lẹ̀ títí ó fi hajj. so ànábì náà ti rẹran lọ́wọ́ ó ti mú ẹran ẹ̀ lọ́wọ́ láti tó ti gbé wúrù mi ọ̀wọ́ àwọn sọ̀hábà táwọn náà ṣe bẹ́ẹ̀ táwọn náà mú ẹran lọ́wọ́ wọn ò lẹ́tọ̀ọ́ láti túra lẹ̀ àfi ìgbà tí wọ́n tó parí kí ni o hajj wọn ṣùgbọ́n ẹni tí ò mú ẹran lọ́wọ́ tóun tún mọ̀ pé òun ò rí ẹran ní mọ́kà irú àwọn ti wọn tó sì fẹ́ ṣe tàmọ́tù kó ṣe ó múra tán kó túra lẹ̀ ó ṣe ó múra tán ó túra lẹ̀ ọmọ jayé orí ẹ̀ ọmọ rìn káàkiri ọmọ gbogbo ntí ordinary link gbogbo ntí yẹn máa ń ṣe tó fi mọ́ àlìjìmá káníwá àtìyàwó ẹ̀ ní ẹjọ́ lọ ẹ lẹ́tọ̀ọ́ síra yín so tó bá sì ti di àsìkò tẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj ó tún gbé ihrom níbi tó wà láti inú Maka wọ́n gbé ihrom bẹ́ẹ̀ so. òfin ti de ẹni tí ó mú ẹran ọrẹ di ìrọ́mù ẹ̀ òfin ti de pé kò gbọdọ̀ túra lẹ̀. six one ani Hafsa radiyallahu anha Anaha qalat ya Rasulallah ma sha'anu an-nas hallu bi wàlám táhàlìlì àǹtàmì ní ọmọrọ́tìkì. kọ́l ìní làbátúrásí wàkọ̀látù hádìyì fàlá àhílù hàtà anihar. àdìsí yóò tún wá. jẹ́ kí àdìsí ta kàlẹ́ kan yẹn yóò tún wá jẹ́ kó clear sí fún wa yóò jẹ́ kó clear sí fún wa ó lè mọ̀fin tó dì ọ́ tó bá lọ ṣiṣẹ́ hajj láti ọ̀dọ̀ Hafsa kí Allah yọnu sí i wà nínú ọjọ́ kan nínú yàwó ànábì wọ́n sì jọ ṣe ájì ìdágbére ni so òun lọ́wọ́ wá rí ànábì sallallahu alaihi wasallam. pẹ̀lú ìrísí kan tó fẹ́ sọ yìí ó ní kọ́ọ̀láti ó sọ pé ya Rasulullah òjìṣẹ́ àlọ́ọ̀ máa ṣáánù nas halubi umura kí ló ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí wọ́n túra lẹ̀ lẹ́yìn umura tí wọ́n ń jayé orí wọn káàkiri. Eh? kí ló ṣẹlẹ̀ sí wọn tí wọ́n wá lọ bọ́ aṣọ ìrọ́ọ̀mù wọn wọ́n bọ́ jùlẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa jayé. wàlámù táhlilẹ̀ àǹtà mìíràn ọmọlọ́tìkà tí ìwọ tó o sì túra lẹ̀ bí múra tiẹ̀ wo túra lẹ̀ o ò máa jayé káàkiri o ò wọ aṣọ lé o ò wọ aṣọ ordinary tíyẹn máa wọ̀ ẹ́. Eh? o sì dọ́dọ̀ àwa àyàwó rẹ kí ló ṣẹlẹ̀ sáwọn yẹn táwọn fi ṣe bẹ́ẹ̀ tí wò ṣe bẹ́ẹ̀ absor ṣe kí ni wọ́n bi ànábì léèrè ànábì ní ìní làbátúrà àṣì ànábì ní sórí èmi ti pa irun orí mi pọ̀ mo ti bá ẹ̀ pé ànábì nírun lórí ó nírun lórí tó pọ̀ so ó ti wá ba irun rẹ̀ sí bí ọ̀nà bíi mẹ́ta nígbà tó fẹ́ múra fún tó fẹ́ gbé ìrọ́m kí irun orí ẹ̀ má bàa máa ṣe yàtúyàtú so tẹ́ni tó ní irun orí bá ti fẹ́ dẹ́sì irun orí rẹ̀ ó di pé tóbi ń bá túnu sórí tó bá túnu sórí kó tó di pé yóò sọ pé òun fẹ́ dì í àbọ̀ òun fẹ́ kó o tó bá ti mọ̀ pé yóò pẹ́ lórí irun kí ni ó ṣe yóò kọ́ ba irun ná so irun pọ̀ lórí ànábì sallallahu alaihi wasallam kò sì ní kò sì ní rí ààyè láti máa ọ́ìlì ẹ̀ láti máa fi nǹkan rá so ọ̀yà ba irun yẹn ọ̀pá pọ̀ ọ̀pá gbowó rẹ̀ ọ̀pá pọ̀ ó ní gwakọ̀ látú hádìyì mo sì ti so nǹkan mọ́ ọrùn ẹran ọ̀rẹ́ mi tó ti mú ẹran lọ́wọ́ tó lọ sí hajj tó ti mú ẹran lọ́wọ́ ó fi àmì sí lára ó fàmì sí lára ó lè mú okùn eh, okùn ètò ń pè ní bí báàlì lé nǹkan ní èdè Yorùbá bí báàlì lé nǹkan ok so àwọn Lárúbáwá wọn ó okùn wọ́n lè mú bàtà àjákù wọ́n lè ti okùn bọ́ wọ́n gbé kọ́ lọ́rùn gbogbo ẹni tó bá ti rí ẹran yẹn tí ń rìn káàkiri wọn ò ní táǹpà pẹ̀lú ẹ̀ wọ́n ti mọ̀ pé ẹran ọrẹ tí wọ́n fẹ́ mú lọ sí kàábà ni ok so ànábì ti wá kọ̀ ládà hádìyù rẹ̀ ó ti fi àmì ẹ̀ ó ti fi sí lára so ìyẹn lè fi ọ̀dà kọ nǹkan sí lára náà wọ́n lè fi àmì kọ̀ọ̀kan sí lára so wọ́n ti mọ̀ pé ẹran yìí o ẹran ọrẹ ni. ó nígbà mo ti ṣe yẹn tẹ́mi ti mú ẹran dání fàlà àhílù àtà anihara èmi ò lè túra lẹ̀ mọ́ títí màá fi pa ẹran tí mo mú dání o mi ò lè túra lẹ̀ mọ́ sọ́dọ̀ àwọn tó túra lẹ̀ o àwọn ò mú ẹran dání ni so ti rí implication kó mú ẹran dání báyìí tó bá ti mú ẹran dání so o lè láǹfààní àti túra lẹ̀ mọ́ àfi ìgbà tó bá tó ṣe kí ni tó tó parí hajj rẹ̀ adisu two six two ani imran ibn hussein radiyallahu anihuma qala unzi láti ayatulè mutia fi kitabillah fàfà alina ma a rasulillahi sallallahu alayhi wa sallam walam yunzal qur'anun yuharrimuhu walam yaniya aniha hatta mata qala rajulun bi ra'yihi ma shaha qala al-Bukhari yuqal innahu Umar hmm. hadith two six two ṣe rí ọ̀rọ̀ kí ẹni tó fẹ́ kó tún wá ṣe ó múra pẹ̀lú ẹ̀ yẹn àwọn sàábà máa ń fà láàrin ara wọn wọ́n máa ń fà láàrin ara wọn níṣẹ́ máa fẹ́ jù ni pé wá ṣe hajj lọ́tọ̀ ṣe ó múra lọ́tọ̀ níṣẹ́ máa fẹ́ jù nù ok má méjèèjì pọ̀ mọ́ra wọn ẹ̀jẹ̀ láti ọ̀dọ̀ ìmúrọ̀ kí Allah yọ́nú sí ìmọ̀rọ́ọ̀nù àti bàbá rẹ̀ hussein ó ní unzi láti ayatu lè mutia fi kitabillahi aya mutia wọ́n sọ aya ṣíṣe umura àti hajj papọ̀ nínú oṣù hajj wọ́n sọ ọ́ kalẹ̀ nínú tírà ọlọ́run unzi láti ayatu lè mutia fi kitabillahi. ááyà tó ní ká ṣe mutiya ni ṣíṣe ájì àti umura papọ̀ nínú oṣù hajj ó sọ̀kalẹ̀ sínú tírà ọlọ́run fàfàálí náà ha a sì ṣe ma'a rasulillahi sallallahu alayhi wa pẹ̀lú ànábì ànábì náà ṣe àwa náà ṣe pẹ̀lú ẹ̀ wàlámù yunzal kùránì mi ò wá sọ̀kalẹ̀ yuharimuhu tó ń ṣe léèwọ̀ pé ẹ má ṣe má o ẹ̀yin tí a ti ṣe lọ ẹ ti ṣe lọ ti yín ẹ̀yin tí a ti ṣe ẹ má ṣe má o àyà mi ò sọ̀kalẹ̀ tó ń ṣe ní èèwọ̀ wàlàm yẹ́nìyà àníyà àyà mi ò sọ̀kalẹ̀ tó ń hàn ẹ̀ fún wa tó ń kọ̀ fún wa hátámáta títí ànábì fi kú. kọ́lá rọ́jùlù bíra yìí ọkùnrin ká wá dìde pẹ̀lú òye ọpọlọ tiẹ̀ pẹ̀lú òye ọpọlọ ẹ̀ mọ̀ṣá ọwọ́ ń sọ tó fẹ́ <laughs> ó ń sọ tó fẹ́ ìjẹ́bẹ̀ tí ń bá wí bẹ̀ ọ̀hún Umaru ni ń bá wí Imam Bukhari padà wàá mú wá pé ìkọlù ìnáhù Umaru wọ́n sọ pé umaru ni wọ́n ń bá wí wọ́n ní umaru ni wọ́n ń bá wí o kó o lè mọ̀ pé àwọn sọ̀hábà tọ́ ọ bá ti wí nǹkan tí o bá ti wà ní láì pẹ̀lú Quran àti sunna irú ẹ̀ tó rí o jẹ́ láàrin wọn wọ́n dá padà sí ọ ní o ló ní kọ́lá rọ́jù ló ń bi ráyìí máa ṣáà ọkùnrin kan ó wá ń fi ọpọlọ rẹ̀ sọ ní tó fẹ́ ẹ̀kọ́ ta tún fẹ́ kọ́ńbì ta tún fẹ́ kọ́ńbì yẹn ni pé kò láá mọ́ Umaru lórí ok kò láá mọ́ Umaru lórí so la fi ń sọ fún ẹ̀yin oníwàásí orí social media pé ẹ ṣọ́ra fún mímọ́ dáàkọ àwọn èèyàn tí ọba kàn ráǹgì dá tí ọba kàn ráǹgì dá táàrí bi la tó lè dá akọ èèyàn tí ọba kàn ráǹgì dá bí àpẹẹrẹ ní àná um, ìdánilẹ́kọ̀ọ́ méjì ni mo ṣe lánàá mo ṣe kan mo pè ní ta ni Èdùmàrè láàárọ̀ mo tún ṣe kan mo pè ní ta ni àáfẹ́ ẹlẹ́bọ ok nínú ti àfẹ́ ẹlẹ́bọ yẹn nígbà tí mò ń mú kátígórì àwọn àfẹ́ ẹlẹ́bọ wá mo ní ẹ ń bá ti jẹ́ òun tìjà níyà tàbí oníkọ̀dìríyà nínú àwọn àfa ẹlẹ́bọ ni ó jẹ́ àbí ẹ gbọ́ ni ọjọ́ sọ́lẹ̀ nìkan ò tó ọ̀rọ̀ mọ́ ó ti yí ọ. ọjọ́ sunday nìkan kò tó ọjọ́ sunday gan náà ó tún pẹ́ dé ó tún pẹ́ dé so nígbà tá ayé sì ti di rọrùn pé kó o jókòó lé kó o máa gbọ́ wa kó o máa wò wá. má jẹ́ kí àǹfààní yẹn bọ́ mọ́ ọ lọ́wọ́ ibi tí mo wá ń lọ rèé. mo wá mú àpẹẹrẹ wá àpẹẹrẹ nínú àpẹẹrẹ tí mo mú wá ọ̀kan di túláàsì fún mi mudiru morikas àti sheikh adam alilori ó di túláàsì fún mi kí n dákọ àwọn méjèèjì kò sí bí mo ti fẹ́ sí àbí kí n dákọ wọn ti jí níyà ń kọ́ yóò jẹ́ lẹ́bọ yóò àfẹ́ lẹ́bọ mo wá mú àpẹẹrẹ wá pé ṣe bí fúnrara mùdírù mọ́ríkàsì ló sọ pé bàbá àhún ok pé bàbá àhún gbà tí wọ́n kọ tírà al-islam fi nàìjíríà tí wọ́n gbé lọ bá saudi tí saudi kọ́ lé wọn lọ́wọ́ pé kí wọ́n lọ yọ gbogbo ọ̀rọ̀ sufi tó wà nù tíà yẹn kí wọ́n lọ yọ kúrò kí wọ́n lọ yọ kúrò ẹ̀ẹ́ oore tó níkànú o ní oore tí ó ń sufi ṣe fún àwa mùsùlùmí tí wọ́n bá sọ pé ó ń sufi nípasẹ̀ wọn ní islam fi wọ nàìjíríà oore tó ṣe kí ni tó níkànú ni ẹ lọ yọ kù ń bẹ́ẹ̀ okay wọ́n wá ní bàbá àwọn wá fàbọ̀ sí ibi sàárè ṣéwù amádà Tìjàní. ok ṣéwù àbíbù sọ bẹ́ẹ̀ pé bàbá àwọn ńgbà tí Saudi tí wọ́n kọ tí à ń lé wọn lọ́wọ́ bàbá àwọn wá fàbọ̀ sí gbòó ojú orí ṣéwù amádà Tìjàní imagine àádà ṣíríkù ẹbọ nìyẹn. tí kan ò bá gá sí pé wọ́n bá jọ ń kọ̀ dìrí yà tàbọ̀ ń tìjà níyà sọ pọ́síbù kẹ́nìkan jọ ń sún náà kọ́ wá lòun kọ̀ dámọ̀ kínní kan sí sáwọ́dí sáwọ́dí sọ pé òun ò gbà á kọ́ wá mórílẹ̀ sàárè adébólú tàbí sàárè ṣéwù súlè tàbí sàárè ṣéwù kínní kan sọ̀rọ̀ pé torí pé wọ́n jọ ń súnfí ni wọ́n fi fàbọ̀ síbi sàárè ó di dandan kí n dápẹ́ tó sọ ọ̀rọ̀ yẹn náà àbí ó di dandan ni ó di dandan ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì mo tún mú ìtàn mo tún mọ̀rọ̀ mi wá pé ṣé wà bí ibùtún sọ pé àwọn lárúbáwá kan wá sí markas wọ́n fẹ́ fún wọn ní owó ńlá bóyá bíi ten million dollars or whatever. àwọn yẹn wá rìn káàkiri inú markaz wọ́n wá rí sàárè ṣèwà haram tí àwọn oníṣú fi wá síbẹ̀ tí wọ́n ń ṣe ìjọsìn ń tí wọ́n ń tàwáàfù tí wọ́n ń ṣe dùáhù ń lọ́ba yẹn wá ń sọ fún mùdírù markaz pé àwọn eléyìí ẹlẹ́wọ̀n dànù eléyìí tí wọ́n ń ṣe yí ọ̀dà níbi sàárè ọlọ́run wá ní òun ò lè lé wọn dànù o àwọn èèyàn bàbá àwọn nù o <laughs> òun ò lè lé wọn dànù o <laughs> òun ló kúkú sọ so ohun tó sọ ni mo rìfáà sí ok ohun tó sọ òun ni mo rìfáà so ní situation yẹn mo wà forced láti dákọ̀ ẹni tó sọ̀rọ̀ ok but tí tíyàn bá sún kàn gírí tó bá ti sọ pé fàkọ́là rọ́jú lúbìrá yìí máa ń ṣá ọkùnrin kan ó sọ ohun tó wù pẹ̀lú ọpọlọ rẹ̀ àwọn èèyàn ti gbọ́yé pé wọ́n ti mọ ẹni tó sọ̀rọ̀ wọ́n ti gbọ́yé Imam Bukhari ní yukọ́lù ináhu Umar wọ́n sọ pé Umaru ni mọ́rù ló sọ ẹ jẹ́ ká ka ìtọ́sí ọ̀rọ̀ àwílé yìí Bukhari sọ pe wọn ń sọ pé dájúdájú Umaru ni ẹni náà ok bí ẹ ṣe mu wánu tíra umuda nìyẹn o èmi kò rí nínú tíra Sahihu al-Bukhari bí ó tilẹ̀ jẹ́ pé àdìsí kan tó ń tọ́ka sí wà nínú Sahihu al gbólóhùn yẹn bóyá nínú tírà míì tí Bukhari wá ṣe ni wọ́n ti sọ yẹn ṣùgbọ́n kò sí ìyẹn nínú al-Bukhari Sahih al-Bukhari ìyẹn kọ́lá al-Bukhari yukọ́lù innahu Umaru ṣùgbọ́n ó súnmọ́ kó jẹ́ pé Umaru náà ni ó sọ pé ẹ má ṣe umura àti hajj torí pé ó súnmọ́ ká padà ka àdìsí kan tó tiẹ̀ gbé orúkọ ọmọrù rù dáadáa ìmọ̀ àbọ̀yá wọn mú wá ń bí báyìí. kọ̀dájú ok ẹ jẹ́ ká ka hadith two six three hadith two six three an abi rọjà kọ́ọ̀lá imran ibn hussein. آية ayatul في كتاب الله يعني متعة الحج وأمرنا بها رسول الله صلى الله عليه وسلم ثم لم تنزل آية تنسخ آية متعة الحج ولم ينه عنها رسول الله صلى الله عليه وسلم حتى مات قال رجل برأيه قال رجل برايه بعد